ni wọ́n mẹ́gbé bí ọdọ́ 2016 àtọ́wà èyí ni àṣánẹ̀ ní ojí aya 91 aya ọgbọ̀mẹ́lẹ̀ wáyé ọkà ibi sọ́rọ̀tọ̀ bọ́kọ̀ bọ́kọ̀láwọ̀ tààlà àkàwọ̀ àwọn ìdàbílẹ̀ lẹ́wọ̀n àmìlú bímọ̀ àǹtẹ̀rọ̀bọ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين وإذا قيل لهم can kuma kawoma aminu bi ma an zaba wa na di imani bayan ya kojú allah rogu kọlu mainihin nu'minu bi ma an zila alaina awa aje ka di imani pe yi kuma rogu wa ya furu na bi ma waro a ẹ̀wọ̀n na nẹ̀ dúkìdúbì ma kọ̀kún ẹ̀wọ̀n na nẹ̀ dúkìdúbì ilẹ̀ ma kọ̀kún wọ̀húwà alhaku ẹ̀wọ̀n yíkù ma kọ̀kún gẹ̀rẹ́ yà ṣe wọn kọ̀kọ̀dọ́m ohun ti alkùrán musadikọ́ lè ma máa hù ni a gbèjá pa ma a qur'ani di ha tewra ola anibiki ani qur'ani wa di ha tewra ola jamu allah ta'ala ka ifi aya 146 in suratul baqara gele biji to yaka lugu ami amado ami yahudu ko yo sujui ola qur'ani muma iha qur'ani iha takadama yani alladhina atainahumul kitaba ya'rifunahu kama الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم Allah tabaraka wa ta'ala ne allazina atainahumul kitaba abuka da taka da alqur'ani mu mai ba ga da taura mu mai ba ya'rifunahu ma jamalibi kama ya'rifuna abna'ahum dabalukum mamma mamma toru uju ẹ̀ àlébi dúó pakó ọgbáhun alùpẹ̀ akọ̀là alìun ejùn ọwọ́hun ẹ̀rẹ̀hun òjìjì ẹ̀hun dúkìdá ọ̀la òjìjì lẹ́ òkè òkè òkè òkè òkè kọlọ̀ àwọn ọgbọ́dún ọjọ́ nìgbàmúdù tagi jẹun ikọ̀ màṣàkànà kọ̀ kọ́ alẹ́bí sọ̀lọ́lá àlùsọ́làmù ẹ̀bá iṣi ìlà òmúnẹ̀ ẹ̀dẹ́fà màálù ó yẹ gbìtì máa yẹ ẹ̀dẹ̀ gbìtì máa yẹ àyẹ lọ ẹ̀gbàdúkọ̀ yá kọ̀lá máa yẹ ní bàbíyà ẹ̀gbọ̀nìyẹ ní hasẹ̀dà ẹ̀hẹ́n istikbara àmà alẹ́gidẹ́fà màtàkùn màmá jẹ́ kọ́ alẹ́bí nílẹ̀ ó yẹ gbìtì àyẹ lọ ẹ̀dẹ̀ gbìtì ń aláwọ̀ tààlà ẹni tọ̀ ábùmẹ̀ẹ́ mɛ dze kakɔ tagada yi kuma do ŋa mɛ mɛ le bɔ yi ha kume adze kakɔ mɛ di ima ni tora o sosi fɔli ma ta kotolo na anbiya allah ama níbi ɔjɔ kumɛ kó kpari yɔ ma kpama níbi ɔjɔ kìma nalu kan kó dugbɔ yɔ do aba ne gɛrɛ ma ma níbi ɔjɔ kpa aluta níbi ɔgbɔ mɛ lɛgɛ ŋo yi. anibi gidi baba ne ma me le mo me ndua anibi gidi baba ne me ameke le mo ka me ke ndua okele ma muma muma mama kokpa amena le bo mama kokpa ami yahudu ma ma dene yoyo amene bibi biti biti o ma chi ama chi a enola adini abapa ti le oja na ojo enini Allah ta'ala ka lakini latajidanna ashadda an-nasi adawatan lilladhina amanu alyahud iboku matula kama papa tuli ojane enyali kakini ami yahudu le ama chenola ama patuli ojane ojoye egbo ma kini america america ma ka egbo ni ojile amune kuma ja america leba to ami yahudu machi ma kuma ja america yahudu ẹni tí britain amúnẹ̀kì jí britain kẹ́lẹ̀ ìbẹ́bọ̀ sí a máa dúmà sí makuma ọmọ ọgọ́dé makuma fún nigeria máa kí black, black america eh, náà kí black, black uh, eh, africa tọ́ makuma ọmọ makuma maluma fẹ́ bá gbélé tàbí rẹ̀ ìwọ́n náà mi tí òmúnẹ̀ tí òmúnẹ̀ kò máa bá máa amma bai ki kicette jali ba tàbí jews ma ṣe yàmí yahoo ó sáà ìsúná àjẹlẹ́ àjẹmíhì ọ̀là pa ayé gbígbọ́ títí ó má dídí mi ní ilẹ̀ ọ̀là islam ìjẹ gbọ́ títí ó má dídí mi ní strategy ọ̀làdú ohun máa dùkú àná ọ̀pá ọ̀làdú máa dùkú àná fún mani kí àdínà wà pàpàlú islam yà jẹ́ pàlú kí islam ìjẹ pàlú

takwụkwa na-ere ya n'anya ụgba ya n'anya ụgba ọgụlụkwụnyụma ihe betelema nga ịwa kacha ba islam ma lelume ka ha wa ba adị na bakwa ma lume tụda wa ka ha chee ba chechi alik islam atị na ịṅa chechiri mmanya kọlọ gị tugbe ka achị ka adị na anya ụgba ebe a aṅụ chechiri tụda ala ọjọọ kọlọ ahụ na adadị na ụgba ya mere akwụ ma eleba atụra ya ama kume kpa ya in kuntum mu'minin chambe di imanu tuti au dagme akama nabi mjoma ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ولقد جاءكم موسى بالبينات إما تسلق موسى ونغنغ إنا بريجوا ممن bí ọgbàjì máa mẹ́rin ẹgbà ìgbìnrin àti kàdẹ̀dà musa wá kẹrẹ̀gúnmẹ́ pàáyí àmẹ́rin àbìrẹ́jú zúmẹ̀tẹ̀kọ̀túnmìn ìjìlá fún àmẹ́gẹ̀rẹ́ mẹ́gbọ́ yóò mú kúrò mẹ́kí nírà na وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين الله أكبر so ọlá níbi musa lẹ́bìtì ohun aláwọ̀ tàbárakà ọjà ala ohun ìyàwó ya ka ọlá olùmọ́pàmì ẹ̀gbọ́dù yọ báyìí ka ọjọ́ aláwọ̀ ala imamata nabi muhammadu sallallahu alaihi wa sallam agani ba ẹnẹ anabi kì wọn ní mùjíza wa nyana nabi musa idanwọlẹ nabi musa anabi isa nẹwa gbó àmà ẹnà ayókù ya nabi musa alùkàwọn bá isa báyìí musa alaihi salam alùkàwọn isa báyìí anabi sallallahu alaihi wa abia tumshi ulimamu ngamba hii yimwe toba kwa kushaka musa unwakere babu unjemu mitufani loyi umitufani umitufani kilonga nibi anibi nuhu alayhi salam yi egbanwi omi obere mọrọ ẹgbọn zamani anibi musa alayhi salam tufani ye lile mayo tufani kekele tufani ye lile ti anabi nuhu tufani ye kekele ya ti anabi musa tudi anabi nuhu ha lọ loyin mi ilẹ̀ gabadia ile gujo gabadia ọ ti anabi musa ki chini lo eba al ki chini lo ama ka wa ko ka ojo ki yemu mi ki omi omi gba omi ma omi ma tedu omi má tẹ̀kùté jẹ́ omi múdú ìmálùgbòkè alẹ́ òhun ìyàwó bàtà tẹ̀lẹ̀ ọmọlẹ̀ ní jéhù omi má sí ní kọ́ ìjéhù amúnẹ̀ jíhù yálà lè dábẹ́nà kí ni ihò àjìmọ̀ yálẹ̀ omi ájùmákàdẹ́ omi ájùmákàdẹ́ yíká omi tẹ̀lẹ̀ ọmọ ìgbọ̀nsálẹ̀ ní mọ́lẹ̀ ìmádìlá àti túfà ìmájà akọyọ ìta ní túrúmọ́ ẹni wá ìmá ọmọ àhàlá musa kàwọn ọjọ́ torí kí má kàyà ẹdùkú àádì ìmáni ma jẹ́ wọn mi tó fà nínú a máa pa ọjọ́ ọjọ́ máa wọ́n yà a máa pa lẹ́kì wọ́n wà a máa pa ìgbìlẹ̀ ṣe àmóòlẹ̀ má yá a máa pa bìrà tó fà a máa pa ilẹ̀ ọjọ́ máa bílẹ̀ ọjọ́ máa àmà pa ilẹ̀ kọ́ wa ma ń gbodúgbodò gbàyọ́ ẹ̀fẹ́ o.

àbẹ̀rí jálẹ̀ iná yóò yí dọ́mọ́ iná ina dọ́mọ́ iná yóò yí gìrẹ́ fi sí òun àdẹ́tẹ̀bẹ̀ ọ̀bẹ̀lẹ̀kẹ̀ tó yá iná ọdún tó yá mọ̀tò kóbi àmọ̀já kó yá lálẹ́ náà ló yí ya ń yí rẹ̀ má lè gbogbo má sí sàlónù ma ojú ma gbọ̀n má iná lè hílẹ̀ wọ́n lè fún wọ́n dẹ́fẹ́ iná wọ́n dà wọ́n jáde ó yí kọ́tà balẹ̀ má ṣàkíní iná ní

ẹgbàkẹ gani ẹjí kéèké gọlẹ gbogbo takẹ lẹ́yẹ tí kí kí alùlẹ̀ alálẹ̀ jálùlẹ̀ olè kí alẹ̀ ẹbá abíyà ka wìlìwìlìwìlì abẹ́nà àti ní ìlòjíkà bẹ̀kẹ́ ó kàwọn àdùkúrọ̀ àdùkúrọ̀ àwọn alẹ́ wọ́láyìn náà yẹ́ yẹ́ abúdúkẹ́ kí náà dábàá

amagoki kwelere ogele oyi atema ina gburugburu ina ile ya ile nwa alugburu amachini kpọkọbọyo ekundomo eketa musa ya ilaje wa ilaje aruyo ne one a akarbabu ama wọ́n dàbí máa ẹlẹ́yìn ẹ̀yìn ayaba ya wọ́n yà ní àkílé um, àjábà àkílé alímọ̀ta wọn ni mojiza àkílé mojiza ya àkílé wọ́ya mojiza àkílé gẹ̀dẹ́ gẹ̀wáyé gbódúgbòdò àkílé yọ ókó ma ṣàkílé èyí ma ṣàkílé ọdọ́dá ṣàkílé yọ́nà ṣàkílé àkílé gẹ̀dẹ́ òun wà lónìí ayé máa ṣàkà lónìí ní ẹkún wà ní gẹ̀dẹ́ tó yàtẹ̀ ẹ̀lẹ́gbó ẹkún wà ní gẹ̀dẹ́ tó yàtẹ̀

àkílé ẹwùn dẹ́wùn ṣàkílé gbogbo ṣàkílé báyẹ̀ musa àkílé mẹ́wẹ̀ báyọ́ omi gidé àwọn ṣàkílé ájì ṣàkílé òyẹun ṣàkílé eyẹun ṣàkílé àpàtìkẹ̀ ṣẹ́gun ẹ̀túkọ̀ ìṣẹ́yìnwó ẹ̀wà lókàdà àti dákẹ́ kẹ́bí àpàtìkẹ́ púpọ̀ ẹnu wa àkílé yẹun yọ ní máa ma wadam ebe nwaya omi dúkìdé ní ìmúdẹ̀dẹ̀ máa mú jẹun gbogbo náà ṣàkàṣọ omi ìṣe máa yọ gbóná ìmúdẹ̀dẹ̀ ẹ̀bẹ̀ gidẹ́ yà á tọ́lá jìjì nì ìdí ẹ̀ ń ma ẹ̀ṣẹ́ ajẹ́ nù máṣà mú túkù máa mọ̀ ẹ̀bẹ̀ yìí ó ẹ̀kẹ́fà ọ̀pà alẹ́bìmọ́ta ní mùjíza òjìkì ní mùjíza kẹlẹ́ à òun ní mùjíza wà ọ̀pà tẹ́kẹ́fà yàrítà ní adéjù ìní mùjíza ọwọ́ ẹ̀rù tìyàjú múrùdó ògémúdé wá náà yóò kúta ohun òkúta pàna omi mẹ́gbẹ́ èjì omi púpọ̀ mẹ́gbẹ́ èjì ló àwọn àwọn yìí ẹmúdẹ̀ kónú ẹmúdẹ̀ tẹ́ wá ohun dí alìmẹ́nu wá omi mẹ́nu jẹ́ alọ, ohun ni mo yíza ẹlẹ̀ omi mú àlọ̀ kó yá ohun dẹ́ ẹla ẹwẹ́ tẹ́lwá ohun jẹ́ wọ́n àrọ̀ wá mo mo mú ìmúdẹ̀kẹ́ wọ́nká òun jẹ́ wọ́n olùgbọ́ ààbùmá ojímá òun jẹ́ wọ́n olùgbọ́ òun yà ààbùmá ojímá ìmúdẹ̀kẹ́ wọ́yí mùjíza mú rẹ̀ dọ́ọ̀dì ní mùjíza òun àdọ́rẹ̀ mùjíza alẹ́bí mùsà dọ́ọ̀dì ní òun àdọ́rẹ̀ àmá ọlẹ́ni dúkìá ẹ̀bá màmọ́ làwọn balẹ̀ وبيجي تكلم موجزة أيوة ثم اتخذتم الإجل من بعده وأنتم ظالمون أم كنوا مغوي أم كنوا مغوي مري الله تعالى إني وإذ أخذنا ميثاقكم مري أي فكابون يا لكل بامر ورفعنا فوقكم الطور أمو الطور دو أمو موجم أتين taka kawo mẹ́ àti mẹ́lá ló kówó ìdójú mẹ́yìn àyà gbúrú àti mẹ́má ti àkó mẹ́fà mẹ́má àti nà á lẹ́nu kó dùn ma àti ìdá kan gbogbo wa ọla ka ńmẹ̀ ọ̀dà kàdùn ńmẹ̀ lálọ́ níbi ìmẹ̀mú gbà ní wọ́n yóò kópa ẹkùn mẹ́rin tukọ́lọ́ pọ̀tùmẹ́wò mẹ́ra ní tírú kọlá kò ń tọ́ ka kà ọmọkùn mẹ́ra kọlu maini sẹ̀mí musa ṣe sọ̀lẹ̀ tọ̀ jìnì dámẹ̀ ní àrùn nǹkan mọ́nà yóò máa kààlẹ̀ rẹ̀ máa kẹ́ ẹjá ẹlẹ́mà ẹni yìí ṣàkàṣà níbi ẹ̀kà láà àmá fílẹ̀ sẹ̀mí iná wà fínà rẹ̀ ìṣàkàṣà níbi ká omi kò ilẹ̀ pẹ̀lú ṣàkàṣà níbi ká ẹ̀kọ́ ẹ̀wọ́dì káàkiri kẹ́ọ̀kẹ́ ní ṣàkàṣà níbi ká òun ẹ̀kọ́ bá ẹ̀wọ́dì káàkiri ọ̀la ámàdà rẹ̀

Allah tabaraka wa ta'ala yanihi a amado chanku na onebiji ejugede ke tijali ke ma ke chime ma ko lebi won e awon ibe peke ya ti ma e ka tare ma ko lebi won e o to ni ke du ko to ka ko te gede ma mi won ko ka do ka ke da ya ka afojo ma mi ni mo ibe ku pe pe ma ko won

sẹ̀míyìnà wàtà ìyẹ́dùkú ẹ̀ka yìí tẹ́kẹ́ gbìtì ńgá máa tẹ́kẹ́ máa gbìtì ńgá máa ọwọ́dẹ̀ láàmà yà máa lẹ̀ pàmdà yà kẹlẹ̀ mẹ́rẹ̀ màmá kó máa lù pa ìhùn náà pàmdà màmá dùn màmá dùn lẹ́gbà ọyọ́ àti káì àmàlà ilé yìí bí wà nìdú àmà nìdú àdùjẹ́ mú

àmì sàhábà níbi sallallahu alaihi wasallam àmàjẹ́ wọn nùfẹ́ yìí torúkọ ọjọ́ lálẹ́ àmàjẹ́ mà gbèrú tẹ́ rúgbọ ọjọ́ ọjọ́ àti túnkà mẹ́ àjá gbèrú tẹ́ rúgbọ wọn kò ń ayé lé dọ́bùl dọ́bùl sàmẹ́ àmẹ́sàkà ibẹ̀ èèyàn pé àmẹ́màsàkà ṣe tálíbà ní kíkọ́ alẹ́ kó ọ̀nà fúlá jẹun na mutiki da ku na ya kwai na ya shawar na fúlá yẹni ilé ayọ̀ lẹ́kọ̀ọ́ ọdún àmẹ́sàkà ṣe tálíbà máa kọ̀ ládàá wọn amma abu ya nabi musa alayhi salam a waye ni ne ya ba joyi annabi wala aka kai mashali je do wani ba ayu ku yuma ko eh ta haba to gala abu ya ni sami'na wa asaina agbola ke kai amma akọ agban wa ushribu bi qulubihim al-ijla ufedo omukuno ma je jeun ma mango ushribu ma je jeun humore Iṣùfẹ̀dọ̀ lẹ́gbẹ̀dọ̀ máa ma mọ inú ma jẹ́mú fẹ̀dọ̀lẹ́ hù má ẹ̀dọ̀ mọ́ bí màá na òfẹ̀dọ̀lẹ́ ma jẹ́mú lè jíjì fẹ̀dọ̀ má tabalẹ̀ ma hmm, jẹ́mú fẹ̀dọ̀lẹ́ ilé jíjì ìfẹ̀dọ̀ e má tabalẹ̀ bí kúfúrì yìí tó dí káfírí ṣì ma alẹ́bí sallallahu alayhi wa sallam ìkàwá ó fi hadith abu darda akhrajahu ahmed yanihi annabi sallallahu alaihi wasallam yanihi hubbuka hubbuka shay'i yu'mi wa yusim ufe do kenne ne uka ya meju erupo ya mete eruka ji ufe e ufe do nne uka ba taki meju erupo ho ya mete eruka ji ṣàkíní akọyé

mọ́yà ká ní ákẹ́ àkíní ọmọ ikú agbẹ̀rẹ̀lẹ́ ẹ̀yà àmàlẹ́lẹ́ ẹ̀yà yígbọ̀gbọ̀ ẹ̀yà yọkọ̀ ẹ̀yà yígbọ̀gbọ̀ ẹ̀yà yọkọ̀ àbúkẹ̀lẹ̀ ẹ̀yà yọkọ̀ bẹ́ẹ̀mẹ̀lẹ́ jẹ́ mẹ́ta jálẹ́yìn bí kàmá màdán ẹ̀tọ̀ no problem ǹgá ẹ̀lẹ́lẹ́ ǹgá wọ́n nílẹ̀ ǹgá wọ́n nílẹ̀ máa lè jí dọ́nà àbọ́lẹ̀ tíyọ̀ ẹ̀ ǹgá yá pọ́ níṣẹ̀lẹ̀ ọkùnrin atakọ́kọ́ wọn yá fẹ́ kọ́ wọn gbẹ́lẹ̀ dúra ọdún kàbẹ́ yọ̀wá jù kọfúnṣẹ́ká ọmọ ẹ̀rí òkè àmúdá ẹ̀lú lẹ́yìn rẹ̀ ọmọ ẹ̀rí òkè àmúdá àmẹ́ àná àkókò ọ̀dẹ́ ọ̀dá ìpojúmọ́ la òyàwó yàpá àti kòlùtẹ́ ọ̀lẹ́

inaboko yohu mahu yo eni alkhabithatu lilkhabithina walkhabithuna lilkhabithati watayyibatu litayyibina watayyibuna litayyibati yena amene wa bukalati amene wa bukalati boblene wa mayomu amene wa boblene boblene boblene ene wa mayoma ogale ibukele ya wona amene fegide yima tamoya boblene tena mane

ẹ̀wọ̀n dúkì jẹ́ mú ma máa yá kọ̀lá àtẹ̀mọ́ orí tì mọ́mẹ́bà mamọ́nà ẹ̀rù tíyàn mamọ́nà ẹ̀rù tíyàn ọ̀lẹ́ ẹ̀jí ní dàbúgbọ̀ ọ̀lọ̀gẹ̀lẹ̀ yọ alómẹ́bà máa yẹn dàbúgbọ̀ ní ẹ̀ṣẹ́ wọ́n ẹgbẹ̀ lọ́la dàbúgbọ̀ yàgà máa na yọ́nà ọlẹ́ ọ̀nà àyàrá tí yẹn o ẹnikẹ́ni ẹjọ́ oníkẹ́lẹ́ ayé ẹ́ ẹjọ́ oníkẹ́lẹ́ ayé ṣẹ́gun mẹ́wọ́n yóò yíṣẹ́ ẹ̀kọ́ òun yí dáa lóhùn ẹ̀rẹ̀kẹ́ ọkọ̀ àná ọ̀kàtẹ́ wẹ́jẹ́ wẹ́jọ́ kàtẹ́ òun làbọ́ mẹ́wù yìí amene yo dihu amene bene dihu la en mo ya ma ma chini ni me ti ba kwa oji nkwa ba kwa de ba e gba le nja na mi break da ti go mu e break bu ke na li ke ole na lu mu le sọ̀kọ́ ní mọ́àdì ni ma ń dá kòkòrò ma ṣọ̀yẹ̀ká ní ọkọ̀ yẹ́ ma yẹ́ àtàpà ma ọ̀là ń kàkàtàtẹ̀ ma yẹ ma ẹ̀kọ́dọ̀ akọ́là kẹ́lẹ̀ wúdo àìkọ́lẹ̀ òun àtà ló yí òun yàwà yọ kí òun ẹgbàdúkùnmẹ̀ ọmọ mi àmà ẹ̀kọ́ mẹ́dún mẹ́ pátápátá tòdálẹ̀ òfẹ̀dọ̀kẹ̀ nẹ́gẹ́ wọn bá yà á dé ju ẹ̀kọ́ ẹlọ́lẹ̀ ọ̀lẹ́rẹ̀ ẹni iye ẹ àwọn etí ẹ̀mọ́ ojì ẹ̀wọ̀n gbọ́ ẹ̀wọ̀n gbọ́ lọ ẹ̀wọ̀n lẹ́gẹ̀ yàálù lẹ ojì ọ̀là díìnì kàyà ṣègìrẹ́ ẹ̀wọ̀n dúkò náà ṣègì ń dẹ́ngà díìnì bá mátìnì kẹfẹ̀dẹ̀ ọlẹ́ tàbálì tàbálì ẹ̀wọ̀n dúkò máa kẹ́rẹ́ àlàáfíà díìnì ohun ní tó lù

ọlọ́run dúkù mọ̀jàkà ní àkàlẹ́ abẹ́lẹ̀ kẹ́lẹ̀ di alójú ti lọ́lọ́ ọlọ́run dúkù mọ̀jàkà ní àkàlẹ́ yìí àmẹ́ àmẹ́ àkọ́ ọ̀dẹ́mta kéde láka ọgẹ́lẹ̀ ọgẹ́lẹ̀ olúgbòlúgbò ẹ̀yà tẹ́nì hújà kẹ́nẹ́rù dìfẹ́ǹdì ẹ̀wọ̀n bídí àkẹ́jì ẹ̀tíni tẹ́nì hújà kẹ́nẹ́rù dìfẹ́ǹdì aka tẹ́nì hújà kẹ́nẹ́rù dìfẹ́ǹdì ẹnẹ́gẹ̀ àbúkà máa jàmá ní ẹwọ́n yóò kẹ́ẹ̀tẹ́ ìwọ̀n máa nẹ̀tẹ́ àdé nìní màkà ẹ̀ wọ ẹgbẹ́ ọ̀rẹ́ là kẹ́yẹ ní ṣẹ́hun kẹ́ ma ọ̀rẹ́ lẹ́yà àtẹ́hùn ṣe àlèmí ṣe bẹ̀kẹ́ nímẹ̀ tó dẹ́hùn níbi ẹni lẹ́yìn wá ìyá jẹ́ ṣẹ́hùn ìyá jẹ́ lọ́lọ́ lẹ́lẹ́ ìyá jẹ́ lọ́lọ́ lẹ́lẹ́ mo kà lí gbogbo kòmí lé oyá ní ikọ̀ ọdọ́kọ̀ọ̀rọ̀ ṣe mọ́sálásí sí kò oyé ẹgbá O oyé ẹgbá nìgìdẹ́ ohun àti ohun àdó ọjọ́ ka ohun kùsùn máa ń tọ́hìd náà ń tọ́hìd àyàkúta ohun mọ́sálásí ẹgbà láàmì olú àbábá mi tí o máa di wá mọ́sálásí taki kwani tate ìwọ́n ìbúrẹ́sì kà mú pẹ́ abọ́ọ̀lù àti àgbẹ̀tùmọ̀ kò wá ojú kó yẹ bá ní rẹ̀ ọmọ ẹ̀ma jẹun kí á tó wọn fáwọn àtọ̀ àbò yíkà ee fáwọn abẹ́bẹ̀tùmọ̀ kò wá ojú kí nílò rẹ̀ àyóyìn ní àbí ṣeun jẹun idọ́mọ́ kà níbi àti oṣooṣi kì àdíhọ̀ oṣìṣẹ́ kàṣì ìzíyà kàmá lè hùn kàṣì ìrìsára kàmá lè hùn kàṣọ alẹ́rí fọ́wáìdì kàmá lè hùn inẹ̀tẹ̀ ẹ̀lẹ́kọ́ òbí alẹ́wí abọ́ èyí sí ni pa wúnyà ọ̀yà kí ni du ẹnẹ ní àkúlẹ̀jẹ̀ pé wúnyà ìlú ni alùpàládìn nínú wújì ẹ̀kẹ́lẹ́ ìmálùpá yóò níbà ẹ̀ E ń tiyàn ọkà yìí kì mú párí dé ẹ̀ ẹ̀gbọ́ ẹ̀múgbà sẹ̀mí iná wà àtọ́ iná da nẹ̀bí Agbọ tẹ́ tọrọ dàdín àgbọ́ amúdàgbàánú yàdùn nẹ̀bí àdínì tẹ́ tolu káàfìrí ma kò máa ṣe kúlù ọjọ́ àkíní kàúmá bí ìsàmáyà múrùkùn bìhì ìmá lùkùn ẹun kí ìmá ní ìmẹ̀ kẹjọ ní ìmẹ̀ kí a kà náà mẹ́ kí a kò máa kìí ṣekúnmẹ́ sí wà èyí bí ẹni tàbá in kúntùn òmìnir kẹ́m kìí ṣe múmìnir mẹ́jọ ọ̀gẹ́sá kẹ́m kìí múmìnir mẹ́jọ ọ̀gẹ́sá bá tọ̀bẹ̀ kọ́la ẹun kí قل إن كان لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين قل إن كانت لكم الدار الآخرة أو جاءتني كما تشنكو جونك مدام اللي تشي ama ncha ti kpama ya lada ma ọcha kọlile báyìí ni òjàdọ àlàhà ìtàmà kìtì ẹ̀rẹ̀ yìí má tàmà jesus káàtì òun àlẹ́ àdúgbò àmà yìí muhammad mẹ́lẹ̀ bọ́ nínú òjàdọ musa òjàdọ àlàhà abraham òjàdọ àlàhà ẹnẹ kéétèkì òjàdọ àlàhà ti jesus christ àmà kùmà àlè bí jesus christ yìí àmà alẹ́ kéétè àmà òjàdọ àlàhà almakare to ngojo akini in kanat lakum darul akhirah shan kun yojo na ki mudamene khalisatan kima ya mudame ke sige min duni nas kana mun ma gumenen watamanna wal mauta me bi yokuma kuke eh ujadu atomo e me oje mi aje aljana jamene me amena aljana ile abi jamena aljana ebi me bi kume kuke ile

in kuntum sadiqin jamme ne gaskiya wabu ba baje ka kini to ko yan ko yor tuju gidi mi amma duk mai yi masala shi yoyin ni wani kam da ma yana don aljina be lu ko ku chaka me yo yan duk ko ji e ka ge kon inshallah e ka ge kon aljina be lu ko ku chaka Allah ko ka ni no ba yi mi pa ku chaka annabi sallallahu alaihi wasallama yani ya amu no dubo gomete wa ma daba radiya nayi bilahi qabin wala hisabi inu sili amuman mainihi alima e uka wa annabi alima ka usi ma kuma shida ma ya ni uka uka je tu kwa ne annabi chadwa ku adwa je mkuna de huma automatic annabi ni de huma eh oyo mtiji de huma ka di odu de huma ene mne kwa ne annabi shaɗo ya makon yanyan kuma mu gude kuma sabbata ka ha okasha okasha ga mo ba do mo ko kada ga to ma ti ya mi de pa kana to ka de la ya le ji ke ko lo yo da ro ni mi ale ji mi ya ma ro ni jun to ani bi no ma on ene ya ya le na be ti ya le na ama ma ti ji de mo ni mo no ma on so aljana aya jude fa o ya ya tuwa ile ngba kuja ka ba jo yi Allah kin lo aji mun fa aljana eh adi ha do ka jude fa o kolo ko ma ta ma ya aljana o ya ya olo wa ani bi sallallahu alaihi wasallam ana kalaka ci ide amo abuku ma bo ma bo ci kolo ani bi ko je ya mi buta do la do mi buta do ai mi buta do ya lo la ci

ya o duke tini ya kame kuna aduwe ina nibi nwe biwe odun aljena nwa tini kun ke da kulu aljena eh as'aluka murafaqatuka fil janna murafaqatuka fil janna na tini turuku mi ku da kulu aljena de aljena de da kulu de na tini ku da aljena Annabi sallallahu alaihi wasallam ayin awa ghayra dhalik ni mu'mina duke wa bibi gani ene mu mune ka bi kuna kuna ci yege ni yeni i yin ole do mo ko en kuna ti mi ne huwa za ko ole do en ko mi ati ne ke se ni bi eto na ai ma ci fa inni ala nafsika bi kasrati to e ya ta mi oji ko le ati ko mi nge che ama ati na ya ti ole o ta ke de pa wọn jaka ní kíá kìíní ẹ̀yà dákúrò ní àjẹ́nà bá yọ ọ̀wọ̀ ẹ máa yọ lóyọ̀ náà ẹwọ̀n ẹnìkí wá kúrò yọ mọ́kọ́ dání sallallahu alaihi wasallam ina ka adudu ni agini hada aljanna tun ne anibi ma biya aljanna yawa yi da kwakwa eh anibi ma biya aljanna an mai hawa biya aljanna kun ke da kulu aljanna yeni wacha ti kun ku yi da lára níbi èyí dẹ̀ pa kìsù yẹ́dà kẹ́láàtọ̀ wẹ́ àdígbọ́tì ní nìkẹ́dà yẹ́nà tó nílẹ̀ kó wà lópa àlàyé ní ẹ̀yẹ̀ so àdúrà náà ṣe tọ́jú bí ogọ́lá yìí náà lọ́wọ́ ọjọ́ kí a mọ̀ ọkùnṣọ́ máa jẹ́ náà kò ní fi dókà sí ọjọ́ kí yíò lè gbọ́dún wá kí má jẹ́ náà olóṣù wáyé ní ọjọ́ kí ṣe ń bàbá ọ̀gẹ́lẹ́lẹ́ pàmò máa yá kùmà ṣe mùsùlùmí kúrù kàwọ́má kàkúmà ṣẹ́wọ́n kì í ṣàmà náà lè jẹ́ náà pure kẹ́nẹ̀mọ́nẹ̀ má bùmá náà ní fọ́sẹ̀mẹ́nẹ̀ olùmọ́ta ma dɔjɔ ku in kuntum sadiqin jɛ mɛ ni gaskiya ma ye bi lan walan yatamannahu walan yatamannahu abadan bima qaddamat aydihim والله عليم بالظالمين ولن يتمنوه أبدا ما بعدي قوتون بيبلن بما قدمت أيديهم ما تقوتون كنوه sódò kọ́lọ́ fún àdọ́wọ́ máa ṣe ìyá ọmọ máa bí bà ní yàmà ọgbẹ́ dédé dá dámìnà kọ́kọ́ kàláwà aka ìsúrẹ́tì jùmọ̀ àárín wà láyé tẹ̀mẹ̀ náwùnà yéé ti wà lẹ́yìn àti ẹ̀rọ wà láyé tẹ̀mẹ̀ náwùnà ni kúl iná lèmọ́ta lèdí tẹ̀fẹ̀ rúnà mínú kàwọn má kàkí ni ó kúkú mẹ́ẹ́dì fa iná hùmọ̀ ó kúkú mẹ́ẹ́rú lé فإنه ملاقيكم إيجا مكونا يادي عبد برولي وكم إيجا مكونا يادي irọ́ yìí wí mú di ọkọ̀ wọn yá yá yá kú ìníkẹ́sí omótò ìníkẹ́sí yìí ó yẹ wọn yọ yá yá kú tẹ́ ìníkẹ́sí okó ma yá dòkú ẹ̀kọ́ wa abdul rọ́jì wú wọn yọ ajẹ́ wallahu alimun bi zalimin to tudale tabaraka wa ta'ala ni walan yatamannu abadan bima qaddamat aydihim wallahu alimun bi zalimin yana allah shay'un janakin numa bam umma mana la shi ba ku shaka buk ma shamela la shi mo yo chen chen numa da kan yo shi numa ya maru ya ko yi ba ma ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر ألف سنة وما هو بمزحزح وما هو بمزحزحه من من العذاب أن يعمر والله بصير بما يعملون ولا تجد أنهم ألا ما كده يسمع جاك ولا أحرص الناس على حياتهم

àwọn kí nọ ráyì ẹ̀mì kẹ́wẹ́kú kẹ́mì ẹ̀mì kẹ́wẹ́kú abúdú kẹ́mì ẹ̀hùn dú kẹ́mì ọjọ́ ẹ̀jọ́ ẹ̀kú ọlẹ́hùn dúkù mà tiwẹ́ ayẹ̀lẹ̀ ẹjọ́ bá ẹ̀kú wọláhù alimu ndùzọ́lì mi nà dábà sí àmì náà láti lẹ́wọ́kú bá náà ọ̀làwọn wọ́n yìí ọla ụmụ na amụli dị ukwu ihe taarule ukwu tabali tabali manye taa chụpụ ukwu tabali tabali ma ya jenwu na adịrị kọjọ ya jenwu na atadịrị ọjọ ma ha ọkọ na kpokpokpokpo abayọ kpamkpamkpamkpamkpam kpamkpamkpamkpam olùkọ ejikwa na ebe ọla ekwu wada achịka gịnị ọma ihe wepụta ike a

e nga nọgbọ ya gbọmọ wẹbi ọjọ wa oko oko daba yẹwọ bi ọjọ ẹgbẹ wẹbi ọjọ àwọn oko daba ọ̀nà tẹ ogun ọjọ náà wájú wẹdẹ rẹ ewu ẹ̀kọ́ yí dé mọ́mẹ́rù pa ìtàn dìrábà ṣùgbọ́n kò kó yí dì wù òun yá dẹ̀ padà ìmúdájẹ ilé ẹni tí bá má gbogbo ògbó ẹ̀ láti máa fàyè ìjìmúdájẹ ilé ma tí bá má gbogbo ògbó má gbé kàkà mẹ́kẹ́dẹ́ dágún dágún máa pẹ̀lú gbogbo ka kaduna moto mẹ́ta mọ̀nọ́pọ̀lẹ́sọ̀ láti bá máa yẹ moto yà láti rùn dìrábà ọ̀tọ̀mátìkì bírèkì mú wúlẹ̀ẹ́nẹ́ ìrọ̀lá yà lẹ́yìn ọjọ́ àtìkọ́ àti mo kàdágbò yọ àlálù mọ̀nọ́pọ̀lẹ́sọ̀ láti yálé moto múnà ìkìlọ̀ dábọ̀ ọ̀nà kejì dá dágbò mágé kàrún àbí kò máa jọ bá máa yìn mọ̀nọ́pọ̀lẹ́sọ̀ láti yìn moto lẹ́kì dá moto moto moto gọ́ọ̀fù màánẹ́ àmì àjíjẹ́ òun yìí amọ́nẹ́kẹ́lọ́nẹ́kẹ́lọ́

tí òdúnú aago mẹ́rin láti ẹ̀wà ẹ̀lúkọ́lọ́ ọjọ́bá òyìn ládùn àkíní àti àkíní amẹ́hun idú àrùlẹ̀ pàájẹ̀lẹ̀ tí wọ́n ká yẹlé ẹjọ́ abúdú kẹgbéjúkàdé ìyẹ́wẹ̀ àṣìkú asibẹ̀tì jẹ́ ẹnẹ́ká yẹlé oyún ẹ̀ṣẹ̀ ìjìmọ̀

dìráìbà àti gèlè ọba tí kìí kìí ṣe gèlè jùlọ àti gèlè bá tẹ́lẹ̀ ìjìnlẹ̀ ọtí yọrin ọ̀n padà yọ padà yìí fìdí ìjìnlẹ̀ e dáyú ibà dáyú kó ibà nìkùlù mú fèsì ọ̀ ẹ̀ ajé àjì olùgbòlùgbò kìí mọ́tò òun kìí kó mi ní ìlú pẹ́rẹ́

ara tụrụ kwọ onugbonugo okwu gị akụ na ebe ahụ onye nu enyi abakete m ngwu ngwogwu anwụrụ ha ya ya ya omeghara tụrụ nwụrụ egbe ma jọ melekụlụ ma otu akwa na ya na ya tụrụ ala okpo kibet maka ya ya kẹ́ alẹ́gbó yínú òjìdú ẹlẹ́gìdó yínú òjìdí kọ́ alẹ́ tó ya kí á mẹ́fífá ẹlẹ́kàdọ́mọba ọgbọ́kọ́ yínú kẹ́bẹ̀rẹ̀ yìí máa rí àṣìlá bókì kú ma kó yòmọ́ ṣeun kù máa ṣòkò ọ̀nà ẹ̀bẹ̀kẹ́ lẹ́gìdé jù ẹ̀lẹ́gì ṣíṣì kò dá ẹlẹ́gì bókì máa nígbẹ́ ọdẹ rẹ̀ gẹ̀ní òun àwọn ṣòkò wí ha ayé gabí ya lulẹ̀ lọ́mọ́ gabí ní agojú lójì ẹ o dúkìá yẹ ní ṣòkò bá tọ ìgbàlẹ̀ kọ̀rọ̀ ya lẹ́mọ̀ kò ejú ẹ̀ kílẹ̀ dìde

ya je mu na adere kitabi o koe to bi ya do mo ino ko ko na chi moto to a ba yera bi yora te e mo ra bi yora te kile one le keke ke kale mo to da o ra bi yora te o ne pele la ba ye ya ni ye le kale jun ama o ko uncertainty en ke ma mi mu yi ngal ki ari ta ne ko wa ti ko te bi dele to ye le inyo ojo akini kauma akini tem kuma wala tajidannahum ahrasan nasi ala ayatin amma gidai ba ayyuma amma ciboku ma adiko to rayi ne fi ma ti ase nku e un duki da be nku yo ba ma ti ase odide mi wa min alladhina ashraku amma wuti chuku amma nuji kuma no rayi ta ma ti dida amma bo ma ti de anu kuma gole ko ona jo ma ti de amma mi yahudu ba amma un yo rayi tuli ngi kuma de ma ti de ku dide mi dawadu a ene ke uma maniju law yu'amar alfa sanati shaka shodo de lika ga manike yeba maniju odu odu dubu nga manike ba edo mabo turkuma kuma nake shodo dubu ka wama huwa bi muzahzihi min al'adab iya shila jamu amara kokoi ele ga me kokoi le jemera kokoi le wàá gbọdọ abẹ náà kíni yín máa náà bọdọ ẹtọ ẹ wí nálẹ yẹn náà yìí ti قل من كان عدوا لجبريل وفإنه فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وهدى وبشرى للمؤمنين نعم آية كده يوم مدربو أجي أمي يهود ويعني بني إسرائيل maa ni hin a maa ko kaki malaku jibirilu cɛ ɛnɛ o la ka e ma yɛlɛ mu malaku jibirilu ɛnɛ o la k'e ma yɛlɛ mu a ma ja ka foyi a mi yahudu ma kɛrɛba ne bi sallallahu alaihi wa sallam kuma e ni ya abal kasim o baba kasim ina mi ne kama an y'a to yɛ wa gba a ma ti ne ko yɛ kɛ n'a don yɛ lɛ ŋa ma sisan ne bi yɔ yɔ wɛ tiɲɛ ne ma sisan ne bi yɔ wɛ tiɲɛ tɔ a n'a tu yɛ ne lɛ wɛ kɛ n'a yɛ lɛ ŋa ma àmì ní gẹ̀rẹ́ ìwà ẹnẹ̀dú ní kí a mọ̀ ìrìnlẹ́ tí lẹ́nẹ̀ tẹ́ṣà rẹ̀ ẹnẹ̀dú wé ní kí a mọ̀ ìrìnlẹ́ ìnìlẹ́ sí dé ẹnẹ̀ kìkà níbi ọjọ́ ọ̀gbìsà ẹni kí mọ̀ ìrìnlẹ́ ìnìlẹ́ mọ̀ ya tó rà wájú ẹ̀ màníbi sọ́lá alẹ́sọ́lá máa ní sẹ́lú àmàṣìdù ìní dúkìrì méjú mẹ́tẹ́ ẹ̀hún dúkìrì méjú mẹ́tẹ́ nínú ojú but in condition yíjí àlú ní zimmata mẹ́ẹ̀dì condition kómi òkọ́kì á lè bọ́ sí kàkí e ọla ụkọ ka nebi akwụ udu nwa agbamanwụ ụọrụ ga-eche aka mmemme ni letu miku mo yi mudu jimda leji mba tabi unni alal islam me wọrọ ọkụ mda sẹ́kùn mẹ́jẹ́ abáyẹ táwọn mẹ́tú mi táwọn náà dùn anabi ya kawai mai tani zuwa ma yi nihin wajen kan amada eyi rudẹ lẹ ujẹun ya ohun anabi akuba ẹrù kiri ọmọ lẹ lẹni ẹkọ yẹ ege torí anabi akuba ni ujẹun kàkẹ ẹkọ yẹ emuda tso yẹ ẹrù ọmọ lẹ ẹlẹbi ọmọ lẹ lẹ tọdẹ kan amaka mọ lẹ sẹnkọ ẹnu mi lẹ ìyẹn òjẹ̀gbé lẹ́bà tákàmẹ́dà tó ra rọ̀ fún ẹ̀dùjẹ̀ olẹ́kẹ̀ lọ wọn lẹ́lẹ́gbẹ́ ẹ̀kẹ́dàríà ẹgbẹ́lá àtúra ẹwà tán wọ́kẹ́ kà máa bàbá jẹun tẹ́ṣẹ́ káàkùn ẹ̀kí wọ́kẹ́ jẹ́ náà màmá omi mọ̀ níyì ọ̀nà kẹlẹ́ pa omi mọ̀ níyì onobulẹ́ wọ́kẹ́ dì labari lugbo omi mọ̀ níyì lẹ́lẹ́ta labari dúkù ayádùn náà máa yìí wọ́kẹ́ àjẹ́ngà mama abíyàálì tàtọ̀ ọkọ̀kọ̀ ya kó dàṣẹ́ ẹgbẹ̀gbẹ̀ mú ní kẹlẹ̀ yìí abíyàálì kùmà á dàṣẹ́ ẹgbẹ̀gbẹ̀ yàdó ní obìnrin yìí ẹ̀ngà àjẹ́ngà àdó ní kẹlẹ̀ àjẹ́ngà àdó ní obìnrin yìí ẹ̀yẹ́ wà káàmù ìní òmìnà kàmá mọ́tú ẹ aníbi kàdọ́mọ́ ọ̀lẹ̀lẹ́wà amẹ́ràkínà aníbi láyádùn aníbi lẹ́kẹ̀ ayádùn yìí isa níbi kìmí yú kọ ní àti níbi kìmí yú wa aníbìlẹ aníbìyàn aníbìbìdì máa wọ́n wá dé nínú yìí aníbìyàn dọ́mọ̀ kì á yá dùn wá ìmẹ̀ yú kọ́ iṣẹ́ lẹ́kì mẹ́ yú bá ní ṣe ọjọ́ ayáṣá níbìlẹ̀ dùn ó yá rẹ̀ máa yún ẹnẹ̀ àti mẹ́la ẹkú kùtùnkún kì á náà rọrọ̀ mẹ́la ẹkú yá dùn kún kì a kọ̀

onwere chekwa ma meadu amemdu eacho tenu onye amụgụ jekpọle nwọgba taale taale ichun tọ abicheche gị imachoni ọ gaghị na-adọbata nkwọ fọnezara lillahi nezeran chagi iojidangọjọ lẹ́yìn àfáhù lọ àgíní ìtùkwẹ́nẹ́kọjọ́ aláhù kìí kyanko yomi shoki dun ba yojida yanhi la yahrimanna ahabba at-ta'ami wash-sharaba ilayhi ojeun ki kun sha nju ki jetuli ma ba on wa nya mudu shiri ho ngolan isigbona ko jo emo ko je mo ma yomi kun jutuli kun tọ̀wù jẹun kì àṣá ní ìtìlẹ̀ pakúṣáká tẹ́lá ẹlára kúmi omi kì àṣá ní ìtìlẹ̀ pakúṣáká àyàṣí omi nínú ràkúmi nínú tọ̀ámi kàánà illan libani isra'ila illa ma harrama isra'ilu ala nafsihi min qabli ìṣẹ̀lába nga níbi yakub ṣédé òye ọkà níbi àkóbò ló ṣe lè fọ́n láwọn ọdọ́ wátákù mọ̀dá tó wà wọ́n tọ́ wọn níbi sallásílámà ìnìgidẹ́ ìtumá ẹni mẹ̀ṣẹ́ ma a bá ní lẹ́bà kàgí ní a níbi àkóbò aléìsàlám ìdẹ́lá omi nínú ràkúmi mẹ́mọ́ ọgẹ́dẹ́lẹ́ fọ́kọ́lù allahumma

ya jejukwa omi ma n'ihi ọ na-ekele ji akwa wala ọlụwo ilu asọrọ omi lechuru ha nchi ikuru omi ji anwụrụ ha ji mmemme agịrị fayuhu ma ala ede wuma ki kwa ne wule dọgba alute ha bi ọma wule kana lehuru waledu ashko kana lehuru waledu to ẹni e ilẹ̀ nwa ọma anya anile ngoma anya dai egba kuma iye yomi gide anya mere ule alu teji ru abi oma onobulei yedu ki togba ki tun togba ta ke youtube to anile ngoma anya dai imudo mi meni one tele imudo togba ule ija gini jam ki jolo olchone kele do le dola dogba isogele maka de nu omi ko onobule kuma du mayi one kele ta kuma du do ma eba

maa de la ka ni ovulation maa dɔ dɛ ovulation ŋolo bila tse omi la y'a kó aŋɔ la ŋu i kó aŋɔ la mɛ y'a ni ko ŋa y'a wu y'a di ne kɛlɛ ɛgɛ tse du aŋɔ la yɛ mi mɛ ŋa zɛ gi le aŋɔ la ŋu tsakata la li mɛ ɛgɛ yi lɛ kikpa adịdị omume n'ihi onekele chenji isi onekele kikpa akịrịbọ takịgị yi ma takụma anya kpere arụtọ ịhabi ọyị olele kụma anya mụ ọla kaka gịdị ebe kụma chebe alọ jide mma mụ ije kaka ya ma mụrụ nne nkaka ya reproductive system onwa ma adọta ma chineke onwe na gịdị bụ nwunye olegide egwu ma anya mmụ alụ ịmụdo omi one kele tọgba ehule ayịhụ ma tọgba a tọ ọmachọ nekele ya ya da ya ihe amụdo omi one obule tọgba ehule lalụ ọmachọ ole obule ya ya da ya ọma eke amụda enele ya

àtàwọn àjẹ́nẹ́gẹ́ máa ti yóò hún ẹgbà àwọn ọdọ́mọdé máa wọ́n ti yóò hún ẹgbọ̀bọ̀ àdọ́mọ́ iya iye tọ́gbá ọgẹ́lẹ̀gbọ̀ máa yìí ala iya mọ́ tàbíhùn dánú ní òtúrà ibi ibi ehun ìṣàlìbì àtàwọn ìṣàlìbì ehun ihun dẹ́kí àtàwọn àtàwọn yóyin iyeun yóyin àtàwọn kẹdà orun iyeun kẹdà orun àtàwọn ṣèjìṣìn iyeun ṣèjìṣìn ọlọ́dún sáfà á lọ sáfà ọjọ́ ọdọ alóbìnrin bá làálà àyẹ̀kúnà mínkìbẹ́lì àjìmá ìnìjẹ mú tẹ̀gbà kò máa dàsí àkọ́kọ́ yà dàsí kọ́ lamọ́ yìí àdúrà kò máa ṣe ní wọn ya jẹ́ ìbílẹ̀ alùpàá lóye ya ibi ẹ̀mọ́ ẹ̀yẹ̀ wọn bí gbèdúgbè ọmọdé abẹ́ ní kò yàtàwọn ọmọdé abẹ́ ní kò yíyan ọmọdé èmi ìbẹ̀rẹ̀ dùn àdìwápa àlàyé ayélujára ayé àdìgbàbàtà gbìyànjú jẹ́ alùpàdébì àdìkà ọmọ ẹ̀rọ oye enene mɛ omo ihun dabe kodo ihun maa ni akidɛtɛ jɛ lɔbɛ lɛ o na doju allah na odu boko me ne gida tora ro ngade bi musa yi me ma kakini anebi yeki anyawa anebi le ki anyawa kumetini ni kumetini kimambe ko anebi gilenyi tenamu ainahu wala yanamu qalbu eju alu do mu da lo lu

ẹtọ ọjọ màmí jẹ alẹgbàjọ omi à níbi gẹdẹ ewu mi alulu ẹdọ ní sàlẹ mi mẹjẹ báyìí ni kọlu báyìí ni anta alaali ẹhẹn ayẹmẹ àkúwẹ ìwẹ sàníbi lọsọsì ayé àmúgbà ayé kúwẹ oyin nínú ìdúgbẹdúró àìmúdálẹjọ ńpakó gbogbo ẹyà níbi yìí jẹmọdọ yìí òwẹlẹwẹ sàníbi lọsọsì tọ ìmẹlẹ àti ìyá kọlà. malayiku kisa kɔla nga ni todo ɔjɔ kan wa kini ine malayiku kun nga nya ti yana yana tali bi lori kan malayiku nya ka se olu kan ne to ŋun ni malayiku mun na du ne ŋun ni malayiku mun na du malayiku yɛ kɛ tiɛ ne esu nu kun kɛ jaaru ŋɔlɔ si malayiku jibiru la ale salam ani bi du ko yi a ti taa kpɛ mama jibiru lɛ bi de ta sunu kun a mɛ lɛ kɛ taa ara mɛ lɛ ɔlɔ ko bɔ jɔ ɛsɛ alhamdulilayi so inda hannu farikuwa oye ne kuwa gẹ̀gẹ̀ yíye yíra makú àyà dáró yíye yíra makú àyà dáró ẹ máa ti mẹ́la ikú múnẹ̀ ń wẹ́dọ̀ a máa máa yí a máa máa lè bóẹ̀ a máa máa bíkẹ̀ sí àdúgbò ẹ̀ tún kẹ́ mítà mítà mẹ́la ikú ìbílú lò ẹ́ka ẹbá ilú nà máa lọ ẹ̀rẹ́ a máa kú ẹ̀wọ̀n jẹun nà máa bẹ̀rẹ̀ ọ̀lẹ́ wọ́lọ́ ọ̀gbẹ́lẹ̀kú ẹ̀ ọ̀lẹ́lẹ́kú nà wọ́lọ́ láà máa lè amalibu ẹ̀rọ manibi ẹ̀tọ̀ fọ máa mẹ́nà àkúm àtúnṣàdìkú na tàbí mẹ́la ikú jìdí lọ àwọ̀lá kàwọn mi kàmẹ máa ní kí gbọ́nà lẹ́kùnmẹ́rù ṣe gàfíà báyìí ní ìnáwó àdúgbò ẹnà ọ̀làádọ́mọ̀ amu ní àmọ́ okó àìgbélé máa lè ṣe bá òun kò máa kọ́ ẹgbẹ́ kò ma lọ́lẹ́dọ̀mọ̀ rẹ̀ ìjìbìrìlú àmọ́ kọ́kọ́kọ́ gọ́mẹ̀ ẹ̀hùn kìkọ́ bẹ́yà mọ́ okó àìgbélé ọ̀la máa dùn akó ah, ma ń kí wọ́n lè àdá akó wọ́n lè wù kàún ìtẹ́lẹ̀ ìtìjáde àátìjáde wù kàwọ́má lẹ́nkádà àdúwà lè láàáyí ẹnẹ dúkìá ṣùlọ àkọjọ́ aláhùn èé mẹ́nkádà àdúwà li jìbìrí ẹnẹ dúkìá ṣùlọ àkàmẹ́lá ikú jìbìrí lò fọ́ iná hu lè zẹ́lẹ̀ hu àlàkọ́lùkà ẹnẹ lẹ́kí máa bí jìbìrí lò òun àádọ́rọ̀ ọjọ́ sí ẹ̀kọ́ jìbìrí lò láti kúrẹ́lẹ̀ sí kọ̀ọ̀wá náà bí ìdíni láyé àwọn kò dọ́ọ̀nà ọjọ́ mùsọ́dìkan lè máa bẹ́ẹ̀ náà ilé ọ̀làkì alẹ́ àwọn gbèjà àlè ìyẹn mi kì wá dọ́gbá lóhùn dá wọ̀n kú dá yàánù tọ́nà wa wọ̀n kú ṣúra yàánù nàbàlẹ̀ á nàbàlẹ̀ dá mi ní lábẹ́ kò máa ti yí máa. ẹ̀lẹ́kọ́ tọ̀tọ̀dá alẹ́ la yati illa bi shiddati wal arid wal kitab wala me nyaaju mu na ya ko ga jibril ya wala do ma nyaaju aya aya aya aya aya jaba to mi jidu na ya to le jaba te ni ima me ko mu ne amaje o ya ke to o ye do me ko me ka na do wa le من كان عدوا لله وملائكته ورسله وملائكته ورسله وجبريل وميكال فإن الله فإن الله عدو للكافرين نعم tó mẹ́kànlá àdúwà lílá ẹlẹ́kì múdẹ́nà ọ̀nà ọjọ́ wàmẹ̀lá ìkẹtì ìpamẹ̀lá ikún wàjìbìrí ìlúmáì jìbìrí wàrútùlì ìpamọ̀nú sẹ́wọ̀n wàjìbìrí ìlúmáì mẹ́lá ikú jìbìrí wàmíkà ìlúmáì mẹ́lá ikú míkà òṣèlú mọ́dọ̀ míkà yìí tó fọ́nà láha àdúwà lílá bìrí ọjọ́ aláwọ̀ òun tẹ́ náà la àmà káàkiri tó àyà méjì gidẹ́ kà ayala ìkínà mi hadithi kíwá ojú gbàmọ̀lá kíwá ojú ìpẹ̀ta ká kẹgbà bá bọ̀ ayọ̀ká ní kíkà ìdálẹ̀ ojú aya méjì lẹ́gbàdà ìyá kwanu náà ṣàlá arọ́kàtọ̀ àrẹ̀kàdé subhanahu wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk